السلام عليكم ورحمة الله وبركاته لن تهتدى وقفوا لهم atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábíwá Muhammad sallallahu alayhi wa sallama kọlọ́n kó ṣàlékún ìyọ́nú àti ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ fún àwọn ará ilé anábíwá Muhammad àti àwọn sàhábí anábí ìkẹ́ ọlọ́run anú ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba kó máa bọ̀ títí tí ó fi kárí àwa náà àti gbogbo mùmìní tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ tafsiru majalis Ramadan ó ń tẹ̀síwájú áyà ogójì nínú Suratul تلوان صديق يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم فعوفوا بأهدي أوفي بأهديكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قل وهو إن آية àyà آية 40 41 إتي ó kàn lónìí à ń sọ wípé olóhùn àwa ó kọ àwọn bànú Israẹli ní àwọn àṣẹ orúkòrò ní mẹ́tí ẹlẹ́tẹ̀ anamta aleikum àṣẹ ni píkan rántí ìdára ọlọ́run ọba wà ó fún bẹ́ẹ̀ àdí mo sọ̀kalẹ̀ fún ṣẹ́ńlá Muhammadu gbọ́ sallallahu alaihi wasallam ní ìtó wá láti wá fi òdodo tí ń bẹnu àtàwọ̀rọ̀ àtìrìnlẹ̀ òdìṣẹ́ àṣẹ mẹ́rin bákanáà ọlọ́run ọba ó tún kọ àwọn nǹkan kan tó ṣe léwọ̀ fún wọn tó wọ́n ṣe ọlọ́run ní wala takunu awwala kafirin ẹ má jẹ́ ẹni tí ó kọ́kọ́ tako òdodo tẹ́yìn gangan mà a sọ ìbámu àwọn ááyà yìí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún àwọn yahudi àwọn bànú israel àti ọ̀nà tó bí jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lóde òní wọ́n sọ́ra ìrúkú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọlọ́run bá ń bá àwọn yahudi sí ó wà lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí sọ̀rọ̀ ni pé ká má jẹ́ àkọ́kọ́ ẹni tí kọ́kọ́ ṣe kèfèrí ká tí wọ́n mọ̀ bákan náà wala tashtaru bi ayati thamanan qalilan ká má ma ta ẹ̀sìn jẹun kí àwọn Yahudi kí wọ́n ma ta ẹ̀sìn jẹun eléyìí náà àṣàlàyé ọ̀nà tó jẹ́ pé ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí tí wọ́n ń pè láwọn láàfáà àwọn náà jì sínú ẹ̀ tó dín kàmí tọ́lọ ọbákọ̀ fún wọn ثم قال سبحانه وتعالى وإياي فاتقون èmi ni ẹ bẹ̀rù iṣẹ́ àṣẹlélé tàfikún mẹ́rin tó ti sáájú òdì márùn báhùn bákan náà aláwọn wípé wàlá tẹ́lbisù alhaqqa bilbatil ẹ má da lórúkọ má sàpà káwí bá mi yòbó sí wí ìtùmọ̀kọ́lá ní wípé ní ẹ má da òdodo àti irọ́ ẹ má da lura wọn ẹ má jẹ́kọ́rọ̀ ó dàrú má jẹ́kọ́rọ̀ ó wà nílẹ̀ wọn ẹ má jẹ́ kí kọ́rọ̀ ó dàrú ẹ má máa ẹ má máa kó ìsújú ẹ má máa kó àìrójú ẹ má máa da ọ̀rọ̀ rú mọ́ fáwọn aláìmọ̀kan àwọn tí wọ́n ń tẹ̀lé yín ẹ má máa da ọ̀rọ̀ rú mọ́ wọn lójú torí pé àìmọ̀kan àwọn eléyìí kò ní lè jẹ́ kí wọ́n mà wípé ìrọ́lẹ̀ ń pa ọlọ́run bá yàwó di sí wíbẹ̀ á sì rí pé láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe àfitì ara wọn sí ìjà àfà wọn náà bọ́nu rú nǹkan báyìí o ká máa fi ààyè ọlọ́run bá fi yẹ̀yẹ́ ká máa tú ààyè ọlọ́run bá ààyè al-Qur'an àbí súnà tí sẹ́lá mahamud sallallahu alaihi wasallam ká máa tú lọ́nà tí ò tọ́ lọ́nà tí ò tọ́ ká máa ṣe nǹkan rú máa rọ́lẹ̀ àti díìlì bí dọ̀rúra àwọn nǹkan tó pé ní fundamental ní nínú ẹ̀sìn kama wá tapò kama pé kò sí gbogbo nǹkan báyìí èèyàn ń sọ àwọn aláìmọ̀kanù tọ́láwọn òdá kama ó tún máa pariwo Allahu Akbar wọ́n tún máa hó wọn ò ní màá wípé àti ẹni tí ń gbọ́ wọ́n ní ìdí kan pera wọn sí àkíyèsí lọ́pọ̀lọpọ̀ ẹ má ma ẹ má jẹ́ kí ẹ̀sìn ó dàrú máwọn èèyàn lójú kò sí láìfí onímọ̀ abẹni tó ń ṣe àfíti ara rẹ̀ sí ìmọ̀tánpé láàfà ipa rẹ̀ ilé mẹ́sì kàǹkankan láti ṣe àmọ́ yìí kò ní kó máa takò òdodo jẹ́ káwọn yóò máa pé ní ṣẹ́rí nǹkan sí àwọn àwọn ìtẹ́yìn ń pè ní tòkunbà fáwọn Ni nípa àwọn alùsọ́nà tó wà jẹ̀máà àwọn tá yóò máa ṣe ìròyìn wáyé pé nípa kò tó wọn ò tó lẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé yín ẹ jẹ́ káwọn ìpé òdodo ni wọ́n ń sọ ìbéèrè tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ìtẹ́ ìsìn fẹ́ tíra àti máa dọ́ọ̀jì tẹ́ẹ̀fí ń tún wọn kó yọ pé ní bó ṣe wà náà kọ́ lẹ́nu òdodo ni òun ló bá qala Allahu qala rasuluhu àmọ́tọ̀ ká máa fi àdúrà ràn yín náà lọ́wọ́ tẹlẹbà tẹlẹ kò sí nǹkan kan tí ń fà á táwọn Yahudi fi takú ìgbà kíní àwọn máa lóòótọ́ ẹ á máa lódodo báwọn àpá míì ní òsì máa wà pé ní ẹ pé ní táìmù sọ òdodo ní so ìbítà ti rí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pẹran láàfáà lónìí àwọn fíṣọ́ọ̀sì àwọn kwọ́lítìsì tọ́lọ́wọ́ bá fi ń wọ́ọ̀nù àwọn Yahudi ń bẹ lára títí wọn náà so ẹ̀dẹ́kùn àwọn táǹtẹ̀lé tí wọ́n ń ṣe àláwà tìbárú tí wọ́n fọkàn tán yìí tí wọ́n rò wípé onílé mímọ̀ ní wọ̀lá ìmọ̀ ìpé ní ẹ̀ṣọ́ ní mímọ̀ ẹ má jẹ́ kí ẹ má fi wọn náà kó bá tẹ̀yìn náà torí pé àwọn àfá àgbà tí wọ́n ń túmọ̀ ayà al-Qur'an sọ pé ní ọ̀nàmẹ́sà alánà lẹ́zẹ́nà orísìlá iléhìn là ìbítọ́nà sọ pé ní wala yahmiluna athqalahum wa athqalan ma'a athqalihim wala yahmiluna athqalahum wa athqalan ma'a athqalihim àwọn onímọ̀ jẹ́ yọ pé ní ayà yìí ó ń bá àwọn Yahudi wí ó sì ń bá àwọn onímímà wí àwọn onímímà tàbátà pé àwọn onímímà òun ni a sọ pé ní wọ́n ní ìmà lóòótọ́ ṣùgbọ́n gbà mí ń bẹ tó sọ pé ní zálà ẹsẹ̀ onímímà yóò yọ tó bá yọ nǹkan tó ti wí jáde ó ti rìn jìnnà ipá rẹ̀ ò ká àti withdraw rẹ̀ mọ́ tọ́ àwọn tí wọ́n bá wá lò ó wọn ni kọ́ni bá wá wípé ní wàlá yahmiluna àtọ́là hàn wà àtọ́là má àtọ́là pé àwọn àkàmbẹ́sẹ́ pé ní wọ́n rú ẹrù tiwọn wọ́n tún wá fa àwọn ẹlòmíì lọ́wọ́ wọ́n rú ẹrù títí wọ́n wọ́n tún wá fa àwọn míì lọ́wọ́ wọ́n ní pé a ní àwọn àfáà làwọn eléyìí àwọn àfáà ẹni tó sọ̀rọ̀ táwọn tí ń tọ́ wájú mà pé ní irọ́ ní ń pa táwọn ń ṣe aláwàkìbárú ká sì mú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi sámú olùbáfi ṣiṣẹ́ tó ẹ̀pẹ́ ní àná ní ẹni tí àfáà tó sọ̀rọ̀ yahmiluna àti kọ́lá àwọn yóò rọ ẹrù títí ẹ̀ ipò sọ́ọ̀yàn náà wà gbogbo yẹjú àwọn èèyàn tó bá tún wá sọ̀nù látara wọn gbogbo ẹ̀ pátá jẹjọ́ o dan wọn tí wọ́n dá nǹkan kan mọ̀ àwọn àwámù náà àwọn layman àwọn common people tí kùránì ní kí àwọn ó ṣe ní pé in kuntum la ta'lamun gbogbo ẹni tí ò bá ti tí máa rẹ̀ ò tó nǹkan àbí kò ní rárá tó lè fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn kùránì ò ní kò mú dandan ohun tó wí ni pé lọ́ọ́ bi àwọn tí wọ́n nímọ̀ wọ́n ṣàlàyé kí ló yẹ kí n tàn ó ṣe wọ́n ṣàlàyé ẹ̀ fún tó bá ti wá lọ bí onímọ̀ àbó lọ ìjòkó wá àti àbí tafsiru àbí ọ̀rọ̀ tí àwọn tí wọ́n ń pẹ́ra wọn láàfà ń sọ tó jẹ́ pé ní wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà ni kò tẹ́ni tí ó mọ̀nà tí ò nímà tó lọ bá wọn tí wọ́n ṣì lọ́nà wọ́n ó jíyà pọ́n sí lọ́nà wọ́n ó tún wá jíyà iṣẹ́ tí ẹni tí wọ́n ṣì lọ́nà tó ṣe ó di ọ̀nà méjì kí ló fà torí wípé ní àwọn ni wọ́n bẹ̀ fẹ́ àmánà wọn ò jẹ́ káwọn yìí máa pa àwọn ò nímà wọ́n pìrìsẹ́ntì ara wọn lóní mímọ̀ wọ́n sì jòkó lórí àga tí wọ́n tó jòkó sí ẹ̀dẹ́kùn gbogbo àwo ní mímọ̀ ọmọ kéwú ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká máa rántí ọ̀rọ̀ alimam malik ibn anasin rahimahullah wá dáhùn mẹ́rin péré nínú ogójì thirty six mẹ́rìndínlógójì olóhùn ọ̀ma wọ́n á bí pé ìwọ táwọn àfa ń bá bàrà táwọn onímọ̀ ń bàrà tí gbogbo ayé ní kò sáàfà lẹ́yìn rẹ̀ ní tí wọ́n máa lè sọ ní pé ní àtòrídúnà àǹtẹ́jẹ́ àlókàṣẹ́yà ìjísàrà náà ṣe ẹ sọ èjìká mi di afárá táwọn èèyàn ó máa tọ̀ pọ̀nù náà níbòmí alimam malik rahimahullah rahmatan wasi'a ó tún sọ gbóló nǹkan pé gbogbo àfà gbogbo onímímà tí wọ́n bá bí ní ìbéèrè nípa ẹ̀sìn pé ǹjẹ́ kí ní ìtọ́ àbí kò tọ́ àhúwà halalun am ẹni tó ń béèrè béèrè mo fẹ́ mọ kí ni ìdájọ́ ọlọ́run ọba kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí nǹkan tó ń fẹ́ ṣe ṣé kóun ó ṣe é àbí kóun má ṣe é yóò sì fọkàn sí àáfàá pé àáfàá tó ń lọ bá pẹ̀lú ògo ọlọ́run yóò sọ̀rọ̀ ọlọ́run ọba fún un yóò sọ kí ni ìdájọ́ ṣẹ̀ríà ló fi lọ bá ṣùgbọ́n Malik ahima ọlọ́run mátàwáṣà ó ní kó kéèyàn tó dáhùn kó imagine ni pé kójọ́ ti imaginary kó kwanfisẹ́jì wípé òun wà ní iná àlùjànnà òun wà ní inú iná àkógbéra ẹ̀ sípò pé yẹ ẹ̀sọ́ ọlọ́run tó ní kọ́ wà àlùjànnà kó tó gbéra ẹ̀ sípò pé yẹ ẹ̀sọ́ wà nínú iná based on that lórí eléyìí òun ni ó fi lè chúùsì kí ló èwo ló fẹ́ wọ̀ sáàlùjànnà ló fẹ́ wọ̀ ní àbí iná tó bá ti kọ̀nkúlòdì kó wá dáhùn fàtíwá kó dáhùn béèrè ìtumọ̀ ilé tí Imam Malik ń sọ fún wa rahimahullah wọn ni wípé hmm, gbogbo ọmọ ìyá mi onímímọ̀ gbogbo ọmọ ìyá mi àfà ìjà àfà olómúyàwó náà ó sì lè múyàwó aljanna nǹkan tí Imam Malik fẹ́ ká gbọ́yé nínú ọ̀rọ̀ rẹ̀ ní pé wọ́tọ́ fẹ́ dáhùn ìbéèrè àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ ó ní wípé ó fẹ́ sọ̀rọ̀ on behalf of almighty allah the lawgiver tí wọ́n tó fẹ́ sọnù ọlọ́fà tí alimam ibn qayyim rahimahullah ó ṣe tẹ́rà kan tẹ́gbẹ́ gbogbo àfáà tó fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ máa sọ̀rọ̀ ìmọ̀ ní ìdíkọ́kọ́kọ́ lọ kàtẹ́rà náà ẹni kí ni imam ibn qayyim ọ̀pẹ̀ tíra wọn ó ní i'lamu al-muwaqqi'in an rabbil notification for those who sign on behalf of almighty allah àwọn tí wọ́n gbéra wọn sí ipò péye afẹ́ máa talk afẹ́ máa discuss afẹ́ máa pass ipá tiwa on behalf of who almighty allah torí pé tẹ́ni bá sọ pé kìíní yìí tọ́ ẹ ṣe ìtumọ̀ ní wípé ní ọlọ́run bá ṣe nǹkan òun lẹ́tọ̀ọ́ kọ́ nǹkan tẹ́ ní màá fẹ́ wà nù pé mùsùlùmí lòun mùsùlùmí tó bá ti máa nǹkan tí ń ṣe kò ní ṣe nǹkan tí ò bá òfin ọlọ́run ọba mu kò sì ní mà bó ló ṣe wá ló ti fẹ́ ṣe ọlọ́run sọ fún yí pé ní pásálù alàzékiri mọ́dàmú ara rẹ̀ lọ bí àwọn tí wọ́n ní ìmọ̀ áàlù zikiri bẹ̀kìtì pàtàkì àzikiri àwọn onímọ̀ ni lọ bí wọ́n wọ́n sàlàyé fún ọ tí wọ́n ni pé nǹkan tán bá ṣe lálàyé fún ọ ìtumọ̀ ni pé ní ìtọ́lọ́wọ́n bá wí tó ń ṣe ọlọ́wọ́n bá wí ní sallallahu alaihi wasallam i'lamu al-muwaqqi'in an ah, to those who sign on behalf of Almighty Allah àwọn tí wọ́n ń sáìn tàbí tí wọ́n bá wà ń bí iṣẹ́ lápòjú bá ní yunifásitì ni bí dínà bá sí ń lé wọ́n ti ní àwọn jurisdiction síkà àwọn nǹkan kan tán rò wípé ní subdin lè wọ́n lè ṣe òun ni ó máa sáìn fọ́ àbí hod ò sí ń lé hod ó lè deputize power láti endorse nkankan láti àprófù àbí disaprófù kìíní kankan sí ẹnìkan nú àwọn ọmọlẹ́yìn nínú dìpátímẹ́ǹtì nítorí wọn ó sáyìn for the HOD for ní so tí wọ́n ti pé ní nǹkan tó bá sáyìn òun náà ní HOD ní olùfọwọ́ sí ọ̀tí láyé níbi ní ẹbá sá ìsákúsá tó sáyìn nǹkan tí ò máa tí ò máa ń sá nígbà pé rí àmọ́wájú ọlọ́run kwérì òní dọ́dọ̀ àfá àláyé níbi òdìyàn mìlàkìyàmà aláàpàlọ́wọ́rán kọ́ máa sẹ́ẹ̀sọ́ wá ó níjọ́ tí tí òní lè dáhùn kwérì wájú òní sí lọ ẹ̀yìn náà sì ní kò sí padà sí mọ́ ẹ̀pẹ́ ni wà láyé àlùlù náà kọ́ọ̀lá hàn wà kọ́ọ̀lán máa kọ́ọ̀lì hìn gbàtọ́lọ́ bá ti bí àwọn ordinary àwọn mùsùlùmí ẹni tí ó mọ́ kéwú kí n tọ́ ọ̀sẹ̀ yìí kí ló gbígbọ́ fi pé ọ̀nà mo gbọ́ ni pé àfá àkàndọ̀ wípé ní ìwò ní àbá sí náà Ramadan ó sì gbé náà ní kò sí nǹkan kan lórí ẹ̀ tó tí mo gbọ́ nù pé pàdé òsì nímà so question ti jẹ parí ń dùn àfá náà wà ní pé àfá ń gbọ́ ọwí báyìí kọ́sí ní tá àfá ń ṣe ìtumẹ̀ ni pé ó ń sọ̀rọ̀ on behalf of àṣàrẹ̀ olùhàkìm ọlọ́run ọba ọba àlèkè ọlá ó ń sọ̀rọ̀ lórúkọ òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tó nípa báyìí ẹ̀dákun wala talbisu al-haqqa bil-batil ẹ má jẹ́ kí ẹ̀sìn ó dàrú máwọn èèyàn lójú máa ntáyìn náà bá sí mà ẹ jẹ́ fún wọn it's not a big thing wípé tábàbí èrè bí èrè lọ́wọ́ àfa at least allow me to go my source my reference jẹ́ kí n lọ wo tírà mi pẹ̀lú ògbọ́lọ́ ọba bóyá kó padà pàdé ní tẹ́tí bèrè náà ni bóyá lórí fóònù ni àwọn ẹjọ́ mi kọ́kọ́ lọ ka tírà kan tírà náà nítorí yẹ àfáàní mẹ́ká àfáà máa ń sọ àti tó máa àti tí ó máa kí wọ́n wá fi sọ àwọn èèyàn nù ó léwu ooo bákan náà wà mú àlàkọ́ tí wọ́n ni pé wala talbisu al-haqqa bil-batil ay wala taktumu al-haqqa náàyù ń takọ́kọ́ náàyù lẹ́yìn náà lẹ́yìn náà ni pé atfun ni pé eh, atfun um, majzum bi harfin nun atfan ala wala so ámìlù tó ṣe wala talbisu fẹ́ìlú aslun fẹ́ìlú ni talbisuna fẹ́ìlú min af'al khamsa أفعال خمسة آه، يفعلون يفعلون آه، تفعلين ويفعلون و تفعلون آه، يفعلون تفعلين ذكرتوني ها يفعلان شيء يفعلان وتفعلان تفعلان يفعلان تفعلون يفعلون حتي تفعلين هو أفعال خمسة ترفع بثبوت النون وتنصب وتجزم بحذف النون تجابي إليه نسم لا ناهية تبا ولتفين لي يوفو نسم قوني nípa yí pé ní ilé jẹ́ fẹ́yìn lómìnà fáàlì hamsa nípa di wà látàlbìsú ẹyí lánàáhíyà tàlbìsú fẹ́yìn lómọ̀dọ́rì majìlúmbi lánàáyà wà alámàtò jazmi yìí hazinun limáza lẹ́annahu mina fáàlì hamsa bákan náà ni wà tàkùtùmù ẹyí wà látàkùtùmù wà látàkùtùmù lẹ́hàkọ̀ ẹ má ma fi ọwọ́ bo òdodo mọ́lẹ̀ máa ẹ má máa kọ dí àwọn èèyàn fóun bí òdodo àwọn èèyàn ní pé káwọn yóò kán kọ́ bá ti ń ka fátíà yìí tá ń kà táwọn àgbàlagbà kà záálé kàmá bẹ́lẹ́gùn ẹlìmì yìí ń bá fi sin lọ́nà ọlọ́wọ́ gbẹ̀ fún wọn lọ́wọ́ gbẹ̀ fún wọn ọ̀má kánà lọ́yẹ̀ ní yorùbá àmàlẹ̀ kan náà ní kò ní rọ́ kò ní rá iṣẹ́ ẹrú ẹ̀ láre àwọn yìí ti lọ tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wọ́n tàbí lọ laha ma kasabat ó gbẹ́ ìsan dáadáa tí wọ́n ṣe èyí tó wá kú tọ́lọ̀n tó ní kí wọ́n mọ̀ wípé tó ń ṣe ọlọ́ọ̀bá wí níbi ìdájọ́ níbi àyíkọ̀ sallallahu alaihi wa sallam bó sì rí nì yorùbá náà sọ pé náà ìdàgbà máa sàwó ẹni tó bá dàgbà tí ò bá máa sàwó tó sì ní ìdìtà yóò lọ yóò mọ̀ sàwó náà ni àìmọye àwọn tí wọ́n láwọn yẹ̀ sí ministerial wọ́n fún ní ministerial appointment tàbí ká consider wọn kò sí national anthem tàbí yóò lọ́kọ̀ yóò lọ́kọ̀ tó wá pé wọ́n fi ń ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ pronunciation rẹ̀ ó rọ̀ǹgì ṣàpẹ́ kò ní gbé wrong pronunciation lọ síwájú national assembly wọ́n ó disqualify rẹ̀ èèyàn pọ̀ ńlẹ̀ ẹ̀sìn pọ̀ ńlẹ̀ tayọ sáwí ẹ̀sìn pọ̀ ńlẹ̀ tayọ sáwí ẹ̀pẹ́lẹ̀ tí o mọ̀ kan rárá yé ìwẹ̀ wo ẹ̀pátì ní fáyé dàgbà masàwò èyí sì dàgbà tayọ nǹkan tẹ́yìn ọba máa tẹ́yìn ọba máa kò máa sukuu loo so wàtẹ́kì mọ̀ lọ́kọ́ ẹ̀ má pọ̀ yorùbá mọ́ talam wà á tún tán alámú bẹ́ẹ̀ sì má ẹ kà á ẹ má ti ní àmágídí inú kèéta àti ìkórira àti ìlara àdúrà gbogbo àwọn iná tẹ̀ wá bí sọ kí ni àárẹ̀ nígbà kí ni tẹ̀ nígbà ìmọ̀ olọ́jọ́ orí ọlọ́run ó fún àgbàlagbà yìí sí fọmọ kéékèèké nítawọn bá ti fún àgbà ni wà á kéyìmọ̀ sọ́lá ẹ máa gbẹ̀rún dúró wà á tó zaka ẹ máa yọ zaka o wọ́ríkà ó máa rọ tẹ̀yìn ẹ máa fi rùn jàmá ẹ̀yìn náà máa rùkú pẹ̀lú àwọn mùsùlùmí tó ń rùkú ọ̀tọ́ tó máa sọ wípé nínú ẹ̀sìn ìrun bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá pa àwọn náà láṣẹ ìrun bá ṣe ń kí ló yàtọ̀ ọlọ́wọ́ bá pa àwọn láṣẹ ìgbàká bá ṣe ń yọ ló yàtọ̀ àwọn sì ní ká máa kí ìrun ní jàmá láṣẹ ń kí ìrun náà ló yàtọ̀ so àwọn Yahudi ò ní ọlọ́run bá wí níbi wọn kàn ní rárá títà Yahudi ọlọ́run bá kàn ó mú wá ni àwọn ènìyàn lọ́run bá ń bá wí ìkíní kejì kò sí tí ó kọ̀rẹ́ ti ń bẹ àwọn Yahudi náà kírun tó wá kẹ́mù sọ̀lá ẹ̀ máa kírun eléyìí alìtì ẹ̀tàbílìsì jàmá bákan náà alẹ́lẹ́pẹ́ lórí ìpìlẹ̀ yìí pé náà wà kẹ́mù ọlọ́run ẹ̀ máa kírun ní zipra o àdírẹ́sì wa gbogbo yẹ máa kírun o ẹ máa kírun ifọ̀ àlú àkẹ́mù sọ̀lá ní kùránì lò kùránì sọ pé ní ifọ̀ àlú sọ̀lá tọ́pọ̀lọpọ̀ yẹn wí lónìí pé afẹ́ṣe sọ̀lá afẹ́ṣe sọ̀lá òun kò sínú súnà wípé ifá àlú sọ̀la alukóran náà sì ló bẹ́ẹ̀ pé ifá àlú sọ̀la áwọ̀tẹ̀ fàálù náà sọ̀la tó kè mú náà sọ̀la ni ní kùránì ló náà ní súnà náà lò ẹgbẹ́ irun dúró afẹ́ lọ gbẹ́run dúró ẹbá tẹ̀ fẹ́ lò ní táwọn ìbá fẹ́ lọ fẹ́ lọ kírun kò sí tí yorùbá ń bí yorùbá sí ń wí náà tí wọ́n bá ń lò bẹ́ẹ̀ lánàá yí wọ́n ń lò bẹ́ẹ̀ nù so lónìí ìsèmálò rẹ̀ ti yàtọ̀ ara nǹkan tá fi ń pè ní ìsèmálò òrùfin náà nù customary use kò sẹ́ni àbíkan ìjọba aláwùjọ ti ti wá o bàbá náà lè kírun bàbá lè kí òrùn bàbá lè kí ọ̀run hmm. afẹ́ lọ́gbọ̀n dúró ni so afẹ́ lọ ṣe sọ̀lá afẹ́ lọ ṣe sọ̀lá afẹ́ lọ wẹ́gbẹ̀ná fún àlà sọ̀lá so anyway mùsálàhù ni mùsálàhù ni wà lámùsáhàtú pèlèsèlà kò sí ìjà lórí uh, abàgbèsè pè ìtàn náà ni pé ẹgbẹ̀rún dúró tíkè náà fàáfẹ́ mọ́sọ́lá ẹkírun ẹgbẹ̀rún dúró dáadáa so eléyìí àṣẹ ní fún gbogbo mùsùlùmí individually fẹ̀láfún aláfẹ́lẹ́fẹ̀lẹ́ amúrò ní wípé ẹnìkọ̀ọ̀kan ni ṣẹ̀rí à ń sá tọ́ba ẹnìkọ̀ọ̀kan wa alìmọ̀kálápò gbogbo ẹ̀tọ́ ẹ̀pẹ́ ní ni tó ti di ẹ̀ntà gbé ọ̀sẹ̀ kọlọ́run ọlọ́run bá sọ̀rọ̀ níbi so àwa nílò ní pé ní kásẹ̀ ìjáàbù ìrun ọ̀ràn yẹn but ẹ̀rí mi wá tó ṣe wá lójú kòkòrò wípé nínú tó ká máa kírun ọ̀run sorry a lè lo fún ẹ̀rí jàmáà láfẹ́ sọ̀kẹ̀ fọ́ràn kanat ala al-mu'minina kitaban mawquta ẹ̀rí tó sọ ìmú di ọ̀ràn yẹn nù ilé iná sọ̀rọ̀ yẹn náà jùkọ́ ṣe ń lo amúrí nínú òṣòlù fẹ́fẹ́ al'amúrí mọ́sílẹ̀kọ́ yọ̀kọ́sọ́ bí alòjò tí ọlọ́ọ̀bá ti pa wá láṣẹ tó ń ṣe ọlọ́ọ̀bá pa wá láṣẹ táàtì rí níbòmí wípé àṣẹ tọ́lọ́ọ̀bá pa wá òun ó tún padà fi kọ́ọ̀sì kan sí tí ó wí kí ìjọ́ràn yẹn rẹ̀ sápẹ́ ní absolute command statement ni nǹkan tó apply náà ni mandatory ìjọ́ranyàn gẹ́gẹ́ bí eléyìí wàhátù zaka ìmọ̀ ayọ̀ zaka náà ọ̀ranyàn ni wọ́rkà ọmọ àrọ̀ kìíní ẹ̀hẹ́ eléyìí ó ṣe establishment ìrun jàmá mo fẹ́ ká bọ́ kẹ́kẹ́ kàyé níbi ṣe pé wà pé mùsùlá yìí lè wà á tó zaka wà kà ó máa rọ̀ kẹ́yìn ẹ̀ gbogbo àfin ìlú ìmínà fáwọn hamsa ni tó ń túmọ̀ sí pé ọlọ́run ń àdírẹ́sì àwọn jòmòrò èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìbẹ̀un làwọn ìka ti lo alẹ́dínà ọwọ́ sọ́rọ́tọ̀lọ́kàá ولا تطرد ولا تطرد الذين يذكرون نعم الذين يذكرون الله قياما الذين يذكرون الله قياما وقعودا وعلى هذا ما إيه، يقول يا رب أنا ما خرجت هذا باطلا سبحانك نقول آه، بيتبرا غيكوي تنقو إن شاء الله بلاك نسرات آه، ونكاكو ونبو مينا سيو كما للذين يذكرون الله subhanallah so ọlọ́wọ́ padà ní kí ẹ̀yọ̀wà abánitọ́ka نعم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي àwọn ìpè ní alẹ́dínà ìdúrónà rọ́bà wọn àtàn pé ọlọ́wọ́n bá wọn àwọn àtàn pé ọlọ́wọ́n bá wọn irú áyà yìí àti àwọn áyà míì tó jọ áyà yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń ṣe ẹ̀rí àzìkárù jàmáì wàlá tẹ́fẹ́rẹ́ Allah wípé ẹ̀rìgbé yìí àní ẹ̀bẹ̀ òun náà wọ́n jọ ń pè ọlọ́run ọba so wípé níbẹ̀ wọ́n ń pè ní jàmáà yìí ni tó á pinnu kọ̀rí bẹ́ẹ̀ ibi tí ọlọ́run bá ti lo àbí súnà bá ti gbé ọwá ní fẹ́lò fẹ́lò amúrì tó jẹ́ ti jàmáà tá ń pè ní àfàlù hamsa kò túmọ̀ sí wípé wọ́n ní ká máa ṣe kí ní nǹkan ọ̀lẹ́ wá kí mú sọ́lá níbi ìtí túnmọ̀ sí ni pé fẹ́ńlò amúrì yàtẹ́bùlù òjòwò ọlọ́tọ̀kọ́ látẹ̀rún ìrìn ìkọ́mọ́tò sọ́lá tó wájìbà wà á tún zaka aláta ní tó kí wọ́n lo wá kí mú sọ́lá fún àǹgbèrè níjàmá wà á tún zaka nǹkan ṣe gbogbo náà jẹ́ yọ zaka pọ̀ ni no a lè jẹ́ yọ zaka pọ̀ wọ́n ti gbogbo wa ní ìsìn ọlọ́run àdírẹ́sì gbogbo wa collectively but aláàsọ̀lọ̀ fi amúrin ní pé ní individual wa ní kùránì bá wí so ló bá wá níbi ìrún kí ní kàlùkó mójútó òun rẹ̀ ní bá wá níbi ìzàká ní ìzàká kó mójútó kò túmọ̀ sí pé àmọ̀ sí ní jàmá àkọ́ túmọ̀ sí so ìmá ṣe nǹkan jàmá yàtọ̀dí àdẹ̀lì a ní ibi ẹ̀rí tí ó sọ wípé ní ẹ̀mà ṣe nǹkan jàmá sùntà fi ń kí wọn jàmá ní pé adé rí fún sọlátùl jàmá afdal min salatil fardhi bikam 70 درجة 25 درجة ìrun jàmá kíkí ó lóore ju ìrun tá a bá jákí lọ níwọ̀n ìlọ́po àádọ́rin 70 àádọ́rin bí ìrọ̀wáyà ní 25 hàn náà ṣùpẹ̀lú ẹ̀rí àzọ́ pé ní ìrun jàmá ó ó sì dáa kí ọkùnrin kó máa kírun jàmá àmọ́ wà pé mú sọ̀láta wà á zakata wọ́rka wà á zakata yíò kò túnmà sí wípé nta máa ṣe papọ̀ so wà dáadáa tó nílò lẹ́bínà ẹ̀bí wọn rọ́bà wọn bẹ́ẹ̀ dáadáa láṣẹ yìí rẹ̀ bínú wájú ìyàwó kò túnmà sí wípé ọ̀hún ṣe àfihàn ilẹ̀ bákanáà àdíkò kan náà ń bẹ tó ń ṣe ọlọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn afẹ́fẹ́ pé ní mọ́ṣẹ́mà àkọ́wọ́mún ti bẹ́ẹ̀tín min buyuti la yatadarasuna wa fi riwaya yatazakaruna fima bainahum illa hafatum malaika bi ajnatihim wa ghashahum bi rahma wa ghashahum Allah tí wọ́n ń sẹ̀rántí ọlọ́run bá tí wọ́n ń katira tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ màláìka ó sọ̀kalẹ̀ wá bá wọn màláìka ó ti kí ni yóò sọ̀kalẹ̀ wá bá wọn yóò wá kọ́ bá wọn pẹ̀lú ìyẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá sọ̀rọ̀ àforíjì fún wọn báyìí kó jábá wà ní ìjòkó irú ìjòkó wà yìí ìjòkó mà àbí oríṣiríṣi ìjòkó mí ìjòkó tẹ̀síṣẹ́ táwọn afá ń ṣe ìjòkó àlùbáríkà ni tí ti máa tọrọ oore lọ́dọ̀ ọlọ́run ọba àdínú yìí náà kò túmọ̀ sí wípé kájọ máa jòkó kájọ máa ṣe àríkàrà torí tí wọ́n fi yatadarasuna wa yatazakaruna àti sọ́lá ìmọ̀ yìí gbà kí èdè lárúbáwá gbogbo fún ìlé kọ̀ọ̀kan ló ní nǹkan tí ń túmọ̀ tá a bá ní atadarasuna tí wọ́n ní pé nǹkan tá a jọ ń ṣe ìwó ṣe ní malaysia sọ ìmínú ọ̀sẹ̀ ọ̀nà lè sì fẹ́mi náà àájọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ tí ọ̀rìn fún kájọ mọ́ mi lẹ́ẹ̀kan náà kájọ máa ka ẹ̀sùn lẹ́ẹ̀kan náà kò rọrùn yóò di fọ́gbọ́ yóò di state of anarchy yóò di chaos ìtàní kankan gbára wọn mọ́ sùtúmọ̀ ní pé wọ́n jọ jòkó ẹnìkan ń sọ àwọn kan ń gbọ́ wọ́n náà bá wí tí ẹ̀ wọ́n tún kẹ́lẹ́ iná ọ̀tún ẹ̀yìn ẹ̀sẹ̀ wà sí fún wa ìlú ìṣẹ̀kárí nù kì í pé gbogbo wọn táǹpẹ́ ní àzìkárò jàmáìnù ìtẹ́pẹ́ ní gbogbo táǹpẹ́ la ilaha ní pé la ilaha illallah táǹpẹ́ subhanallah ní subhanallah táǹpẹ́ òdó ni èyí ni wọ́n sọ pé ní kálukú ṣẹ̀rí àfátọ́bà wa ṣẹ̀rí àwọn àdírẹ́sì wa individually ni ìbẹ̀lẹ́ wọn kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa o kọ́lọ́n kọ́lọ́n kó ìṣe jíjìnà sí rẹ̀ fún wa kọ́lọ́n kó ṣe ní ìrọ̀rùn aya mi tó tó tẹ̀lé òun náà tí sì yá kí aya tó ti kọjá ní in the context of previous verses ni nípa àwọn jíù náà ni kùránì ní pé àtàmùrú na náà sábẹ̀ lè rí wà tán sáwọn àǹfúsakùn وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون ọlọ́run tó ń bá àwọn yahudi ó tó ń bá wọn sọ̀rọ̀ àtàwọn tó bá jọrú wọn náà kúránì ní pé àtàmùrú náà náà sàbẹ̀lẹ̀bẹ̀rẹ̀ ṣé ẹ máa advice àwọn èèyàn kí wọ́n ṣe dáadáa èèyàn advice wọn ẹ máa kírun ẹ máa ka kùránì ẹ máa ṣẹbí pọ̀ ẹ máa ṣe wá ẹ máa ṣẹ̀yìn ẹ ń pa wọn láti wọ̀tàntọ́ náà fúnṣà kún wọ̀tàyí gangan fúnra ní ẹ̀ ṣe ẹ̀ ṣe wà á ń tún tẹ̀tìlú náà lè kìtàbà ẹ̀yí tìlàfà afẹ́látà àfìlú ṣẹ̀yìn ẹ̀ yírí ẹ̀wò ni ẹ̀ yírí ẹ̀wò Eyiri ẹ̀wò ẹ̀yìn ilẹ̀ ẹ̀mọ̀ sọfá wọn wípé àndẹ́nìtọ̀nzò tí ìfàjá ọ̀rọ̀ màrẹ́lẹ̀ yìí kòtàwọn míì náà ti sọ tó bí eléyìn lọ lánàá ẹ̀rí tuntun ni pé ẹ̀ ń pa àwọn kan láti pé máa ṣe dáadáa pọ̀ tó bá kan ti yín náà hmm, àrí ìgbọ́dọ̀ wí ti ti yín lẹ́yìn náà dáwọ́ kùránì pé tẹ́ẹ̀tì máa wà áńtọ̀ tẹ̀kùlú ní pípa àbá tẹ́ẹ̀ máa àhàfàlátà pẹ̀lú ní ṣẹ́wàá sí lákàyè àbí ẹ̀ kíyèsí ẹ̀yí rí ẹ̀wọ́ láwọn àsìkò kan bẹ tí wọ́n láwọn àfáà kan wọ́n ní àwọn àfáà kan wọn sọpá wọn yẹ pé ni ẹgbọ́ bóò ni onímọ̀ sọ pé ní tí ń bá ń wí lẹ́nu òun ni ẹ máa gbọ́ ẹ má tẹ̀lé iṣẹ́ ẹ má wo iṣẹ́ ẹ̀mí kọ́sẹ̀ gbogbo tó bá jẹ́ onímọ̀ tó ń fi ìbẹ̀rù ọlọ́run ọba tó ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ kò yẹ kó takora wọn ní tí ń bá ń ṣe níṣẹ́ ó yẹ kó máa rìflẹ́kìtì ní tí ń bá ń sọ lẹ́nu ìtọ́lá ń sọ lẹ́nu kó máa translate sí iṣẹ́ rẹ̀ ló yẹ kó yí káfọ́ wínú tọba bá òyìn níyànjú wípé àìmá pọ̀lọ́pọ̀ náfílà wọ́n náà máa kí ní máa yẹn náfílà tí bá ń gbà òyìn níyànjú wípé ẹ máa ṣe sàárà ìwọ̀n náà mú bákọ̀rọ̀ bá ṣe máa gbogbo tẹ́ bá ń gbà òyìn níyànjú ká máa ṣe ẹ̀yìn náà máa ṣe ṣe bí ẹ̀yin fẹ́ dáadáa fáwọn èèyàn ni dáadáa tẹ́ ń fẹ́ fún wọn àlùjànnà lẹ́ ń fẹ́ fún wọn oríire lẹ́ ń káàtì kọ́kọ́ rí nínú wa yín kọ́tọ́ àdí pé ní ẹ̀yìn náà ń sọ fún àwọn ọmọdé nìyàn iléyìn láàfin ní kó sínú àtàmùrúnà náà tàbílẹ̀bẹ̀rẹ̀ fatansauna anfusakum wa antum tatluna alkitaba afala ta'qilun ọmọ ìyá mi oní mímọ̀ lọ́wọ́ àwọn Yahudi ni àwọn àfáà lásìkò yìí àti àwọn onímímà tí ọmọ ìyá mi lọ kéwú sọ̀rọ̀ lé kéwú tí gbogbo àtàdálé kéwú lẹ̀ pátá tí wọ́n wí náà ni pé àfẹ́ máa fi gbé kíni ẹ̀sìn gá afẹ́ máa fi tan ìmà àmọ́ wá ṣe láàánú lónìí fún ọ̀pọ̀lọpọ̀ lé kéwú bàtí wọ́n fi ń rẹra wọn lẹ̀ nìyí kọ́fì yìí ó lé rẹ ẹ̀sìn islam lẹ̀ o ẹ̀sìn islam ti ọlọ́run ti sọ ó ti ga gbogbo gbogbo fìtínà tí yóò bá máa kó bára ẹni yóò máa kó bá mùsùlùmí tá bá ń gbédọ̀ mi kọ́dà kọ̀ọ̀ka mùsùlùmí ìlú mi gbogbo fìtínà tí táwọn àpá yorùbá ń kó bára ń kó wọn lẹ̀ yorùbá kọ̀ọ̀ka haúsá o kọ̀ọ̀ka haúsá so ìmọ̀ sọ fún wa pé ní àwọn kan wọ́n ń gbẹ̀sìn ga àwọn kan wọ́n ń kó bá ẹ̀sìn ìsìláàmù àwọn kan wọ́n ń rìn ẹ̀sìn ìsìláàmù ẹni káwọn olè rìn ẹ̀sìn ìsìláàmù ńlẹ̀ ẹ̀sìn ìsìláàmù bó ṣe wà náà ló wà ẹni kálukú àwọn mùsùlùmí táwọn bá ń bẹ ibi tẹ́ni kálukú bá ń gbé àwọn ni ó máa jìyà ìtẹ́ni kọ̀ọ̀kan bá ń ṣe àwọn mùsùlùmí ní pèsè ìsìláàmù ìbítẹ́ni bá ṣe ìsìláàmù ọlọ́wọ́ tó bá mí ọ̀wá lẹ́yìn títí yíò tó mọ̀ láyà kún náà mùsàlẹ̀ kún wọn onídàbí yí wọ́n ó dúró tẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá tó kábà máa wí má wí pé àwọn kan bẹ̀ tó jẹ́ wọn bẹ̀ tó jẹ́ wọn ń kó bá àwọn mùsùlùmí tá ń gbé bẹ̀ wọn wí pé dìsẹ́lẹ̀ ẹ̀sìn ẹ̀sìn islam kan òun ló wà ní Morocco òun ló ní Mali òun ló wà ní Jazairi Algeria òun ló wà ní Saudi Arabia òun náà ń ṣe lamẹ́ríkà òun náà ń ṣe ní UK gbogbo nǹkan tí ń ṣe Islam nìyó Islam ti ga already Islam ò sí àbùkù lè kán láéláé nítorí ẹ̀gbọ́n tí kúrò ní iná ní àmìnà zanna zikirọ̀ wa iná láwùlà hafizun Islam tó wá ti ń ṣe káwà tó dáyé Ànábì Ibrahim arábí Ibrahim tó kìí ṣe pé Islam là ń kó bá à ń kó bá àwa mùsùlùmí ibi tó ní kálukú bá ń gbé tí mùsùlùmí Ìlọrin bá sọ àwọn àfáà nínú mùsùlùmí Ìlọrin bá sọ wọn kó bá mùsùlùmí tó wà ń bẹ̀ ní wọn kó bá Islam àwọn mùsùlùmí àwọn ni ó wà receiving end ìlàkà bá ṣe ẹtì ẹ̀yìn náà yí rí ẹ̀wò kí njó bá njó bá làákà ìmú njó bá làákà ìmú kàmálà ń ṣe wá sí àbí kàmálà ń dálé kéwú lẹ̀ wáyé pé nílé kéwú tá a ti rò wípé ní àmọ́ rí bẹ̀rù ọlọ́run ibẹ̀ làwọn yẹn tí wọ́n ń kọ́ iṣẹ́ ìbínú ọlọ́run àìdákùn fúnra yorùbá náà ó sọ nú ọ̀rọ̀ wọn ní kó lè fẹ́ pé ìtàn ajá tí ó ṣe kí ni tí ó fi kalẹ̀ máa mú kọ́sùkò lé ẹ̀ lè pín kan kò sí lára wọn tòlá sí ń pín ajá jímọ̀ tó máa ń jajá náà fún àwọn òpin ajá fún tó bá ń pín ẹlẹ́dẹ̀ àwọn tó ń pín ẹlẹ́dẹ̀ àwọn òpin fún tá ń jẹ́ ilé mú wọn kí wọ́n pín ìsan ajá kan máa mú ajá wípé <laughs> ìyọ́mọ̀ náà bá wọn jòkó nù ṣàkóbù tí wọ́n bá ti ń bá yàn jòkó kí ni ìwá ni ó ṣe ajá tó bá ẹni tó bá bá já rìn yóò jẹ ìgbẹ́ òun náà jẹ ajá tó ń jẹ máa jẹgbẹ́ ni mo yorùbá nù tó ẹni tó bá pé wọ́n ń wò kú wọ́n ń sáré kí ńlá kí ní kí kan àtàfà níbẹ̀ sápá bàbá aláwo ni a ní ẹmú ẹ̀pọ̀ àwọn àbùkọ́ta àwọn ilé ìtẹ́ẹ̀tẹ́lẹ̀ ìpèsè rí ni wọ́n ẹni tó bá ń ṣiṣẹ́ babaláwo iṣẹ́ kẹfẹ́ ní ṣe àmọ́ àfa tí ń ti ń pìrìtẹ́ndì tí ń pìrìtẹ́ndì ara rẹ̀ sáwọn èèyàn fáàfáà lọ àbá nítorí ọlọ́run wọ́n àpọ̀ yẹ ká máa bẹ̀rù eré ilékulẹ́jà lọ́nílé àfákínà ìpínlẹ̀ àfáwọ̀kẹ́ eré ilékulẹ́jà sí eré òkété eré èkúté eré ọ̀yà eré ẹmọ́ eré olóńgbò àbójú rẹ̀ àbẹ́yìn rẹ̀ olóńgbò dúdú kò yẹ káwọn bá ń lé àfà ká tó máa sọ inna lillahi wa inna ilaihi raji'un eré ọmọ èdè nìyẹn ká tó máa sọ pé ní wọ́n láwọn àfà kan sọ wípé ní orí wúlò tó tán bá sí nǹkan bẹ àwọn gbogbo láì ní àṣẹ náà إن هذا لا شيء إن هذا بهتان عظيم اللهم àtàgbọ́ àlọ́níṣò inú òṣèdùsù àti rẹ́rìn o ó bà wá nújẹ́ ọlọ́run ọba rabbana la tu'akhidhna bima fa'ala sufaha'u minna ọlọ́run dákun má bá wa wí pẹ̀lú nǹkan táwọn mọ̀gánú wá ń fẹnu sọ o ọlọ́run dákun má bá wa wí o pẹ̀lú nǹkan táwọn mọ̀gánú wá ń fẹnu sọ nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ dákun má bá wa wí o má fi bá wa jà torí pé ní bí ọlọ́run bá bá dé ẹ̀ ọkọ̀ òfin tí nà sánú látòsí ìbánilẹ̀zínà ọ̀rẹ́là mọ́ mi ń fún àásọ̀ ẹbẹ̀rú fítínà torí tó bá dé kìí fáńfà lẹ́sẹ̀ nìkan ni ẹ̀rẹ́ ó jẹ gbogbo yìí ni ó jẹjẹ ní ó jẹjẹ papọ̀ ohun bí káàgbára wájú nàìjíríà lónìí àpèjúwe kanu tí gbogbo ara gbogbo adé ẹlòmíín bẹnu ọjọ́ pé ní ní kí mi gbọ́ wò ní fámìlì wọn bèlè bèlè táà ní kó ìtàwọn apẹ́rẹ́tẹ̀ ìkan ni wọ́n ń kówó jẹ òbítàbà adé àjọ wá ń jìyà rẹ̀ ẹni tí ò mọ́wọ́ mẹ́fẹ́ wá ń jìyà tí ò mọ́wọ́ mẹ́fẹ́ sàkó fìtínà tán látò sí ìbánà lẹ́bí iná zọ́là mú mi nǹkan sọ ẹbẹ̀rù wàhálà o ẹbẹ̀rù fìtínà ẹbẹ̀rù fìtínà jẹ́ ó ṣẹlẹ̀ takú ẹ pìrìvẹ́ǹtì fìtínà ẹ dẹ́kun wàhálà ẹ dẹ́kun fìtínà ẹ dẹ́kun rògbòdìyàn torí tí wàhálà rẹ̀ bá dé tí ìyá rẹ̀ bá dé kìí fáwọn àwọn tó wà bẹ́ẹ̀ nìkan ni ó ṣe o àti má pèjúwe kan wá àpèjúwe mi ẹ̀ńtà ẹlẹ́kùn kí ni pàṣẹ́ntéèjì àwọn tí wọ́n bọ́ọ̀dù àkànṣe ẹ̀ńtà nínú pàṣẹ́ntéèjì population Nàìjíríà nínú kàwá Nàìjíríà ní òrò pé wọ́n constitute one percent ní òrò bẹ́ẹ̀ pẹ̀lú bàtí ya rẹ̀ dé kọ́lá ẹni tí ń sun ẹni tí ò jáde ní ẹ̀kọ́ covid ni ẹni tí ò jáde nínú yàrá rẹ̀ ẹni tí ó ra sanwó ẹ̀ ẹni tí ó ra san wẹ́ ká máa ṣe àdúrà tí àwọn èèyàn ń dánwò lónìí lónìí pàápàá jùlọ àwọn táwọn èèyàn ń fojú sí lápáàpáà ni ní tí wọ́n ń sọ lọ́rọ̀ ó burú ní tí wọ́n ń ṣe níṣẹ́ ó burú àwọn ìjọ mi ò tí ìfètò ilé ìtọ́lọ̀ fi ń pa wọn rẹwọ̀ta àdúrà nábì ní sallallahu alaihi wasallam tó ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ kọ́lọ̀wọ̀n kó má fi ìbínú pa àwọn ìjọ òun rẹ̀ kó sábà bá wa dé ìmọ̀ kó jọun títí tí gbangba ó dẹkùn kéde ló bẹ̀ wò má bá mọ̀ wá ní bámá so abẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run dákun látọ̀ àhẹ́bí náà bí má fà á ṣùfà omi náà ọlọ́mọbàwá wí pẹ̀lú nǹkan táwọn òmùgọ́nú wá ń ṣe o pẹ̀lú tí wọ́n ń sọ o aláàkànṣọ́ ọlọ́run ọba ọlọ́run ní àtàmọ̀wó náà náà tàbẹ̀lẹ́rì وتنسون أنفسكم أفلا تتلون الكتاب وأنتم تتلون الكتاب فلا تعقلون kí ló dé sí ẹ máa fà wọ̀nyí láti dáadáa tẹ́yìn tẹ́yìn náà tẹ́yìn ní ṣe ẹ̀yìn sì lẹ́rí inú síra ẹ̀yìn lẹ́ka ẹ máa sọ fáwọn ẹ̀yìn pé ní ẹ̀yìn mọ nǹkan tẹ́ẹ̀fì tó bá lápẹ̀ ẹ̀yìn ẹrú ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba kò sí àtìrí inú Islam o yìí táwọn àfáà máa ń sọ wípé ní bọ́lọ́run ọba jẹ́ àfáà ń yà ojú ọmọ kí ó kí ó ṣe kódà ní tí ò kọ́ rí gbogbo ẹ̀dọ́ntọ́nà tọ́lọ̀bá wí ni yawma tubula sarairu sarairu ni jẹ́mù sẹ̀ríra ni sarairu plural form singular form ni sẹ̀ríra kọ́kọ́ gbogbo tẹ́nìká ló kó ṣe láti pamọ́ láti pamọ́ tọ́lọ̀ náà wà láti rí ní láyé tí ò wá túbá ìlú bá ti túbá chíkè náà àtà ibòmìnà zambi kàmàlà zambala anábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam gbogbo tó bá ti tó bá kó nú ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ mọ́ ni tó tó bá tí ìṣe tó bá igúnnugún o ó tó bá tí ó sì padà débẹ̀ mọ́ láíláí nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ ni yíò ni sọ́yìntọ́lọ́ba tó ní kó túbá nínú kọ̀kọ́ rẹ̀ tó ń gán mọ́ ní túbá láàrin àtọ́lọ́ọ̀bá rẹ̀ yẹ́wọ́ mọ̀túbọ̀lá sàráìrù àwọn sàráìrù àfáàní pé ọlọ́wọ́n fura láìsẹ̀ ń báyìí pé ní àkọ̀pẹ́ ní kálukú àṣírí ní kálukú máa tú tí ò tó bá àṣírí ní kálukú yóò máa tú àṣírí àfà àṣírí olówó àṣírí ọmọkéwú àṣírí ọkọ àṣírí ìyàwó àṣírí ọmọ àṣírí bàbá àṣírí olóṣèlú àṣírí pírẹsidẹ́ǹtì àṣírí gọ́vùnà àṣírí eh, sẹ́nitọ̀ àṣírí mínísítà gbogbo wọn pátápátá àṣírí ní kálukú ó tú àṣírí onímọ̀ náà ó tù ú àṣírí àfáà náà ó tù ú yẹ́wó máa tó wúlẹ̀ sàrà ewu yẹ́ ti gbangba ó dẹkùn sí kedere ó ẹgbẹ́ owó nù ó ìtàmùrú nà náà sàbẹ̀ bẹ́rù nù. ayé àkejì wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun 'ala al-khashi'in ká máa wá okun ká máa wá agbára ká máa wá ìfẹ́ akin pẹ̀lú kí ni ìsẹ̀yìnú bí sọ̀lá tí ìsọ́bẹ̀rẹ̀ wá sọ̀lá pẹ̀lú sùúrù asọ́bùrù òun náà ni kúwọ́tù tàhámúlì dídà máa yíkọ̀rà tàbí pé ní a ah, kò ìrọ́jú ni ìrọ́jú ni dígbà tí táwọn dókítà tán bá fẹ́ gbìyànjú lára aláìsàn sàpóríṣiríṣi ni ọ̀nà àgbàwo fún yẹn ní ìwòsàn ìmí ń bẹ oògùn ni ìmí ń bẹ iṣẹ́ abẹ ni wọ́n ó gébì kan ìmí ń bẹ ìmí ń bẹ ìmí ń bẹ tẹ́lẹ̀ pé ní kí wọ́n bá ń ṣe ara ó ní aláàárẹ̀ òtí ó sùúrù yóò mú mára àmúmára yóò mú mára torí kíni torí henry ford tí ó padà jàǹfà rẹ̀ bẹ́ẹ̀ ni sùúrù ẹ̀wọ̀wọ́ ní alhamdulillah dúpẹ́ fọ́lọ́wọ́ bá ẹlòmí àwòtá ń gbà yìí ó ní ẹlòmí ìlà ó ní ẹlòmí ìlà àwa ọlọ́run ní ká lè mú un mára ló fi wádà gẹ́gẹ́ gbà tó yẹ pé ní alhamdulillah rabbil alamin ṣá torí pa àmọ́ ládá tí ń bẹ́ tí tó lérè nínú wa fi ń dọ̀wé pé alhamdulillah àmúmára sọ́búrú nù fasta'inu bis-sabri was-salah àti irun bí nǹkan bá súyàn tó dojúrú tó kolúkúrú mọ́sù sùúrù àti irun la fi yàn lẹ́yìn àṣíríkà fún fún gbogbo nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà kò yẹ nìkan kan mọ́ kò yọ lórí wa kò yọ lórí kò yọ mẹ́rin kò yí àwọn tánẹ́kẹ́ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kò yé wọn kò yẹ nìkan kan tó lára rẹ́mẹ́díìsì ní o ọ̀sẹ̀ ayínú lè sọ́bùrì wọ̀sọ̀lá ẹ̀fẹ̀ra yín láti ẹ̀wá ẹ̀wá relief ẹ̀wá ọ̀nà àbáyọ pàpẹ́kẹ́ ẹ̀fẹ̀ sùúrù kàṣẹ sùúrù pẹ̀lú ògbọ́n nàìjíríà padà dá abẹ́ lọ́rùn rẹ̀ àtìlẹ́yìn pẹ̀lú ògbọ́n yóò padà dá ọlọ́run tó kọ́ fojú wa gbogbo àríyọ ọlọ́run jẹ́ kọ́ fojú gbogbo apáta táàtùmọ̀ wá fi pìtàtọ̀ pé àá ah, ah, bá a ṣe ń fi ń pàtà ní kìí pé á ah, bẹ́ẹ̀ náà rí nǹkan níjọ́ àná fáwọn àti kiri mọ̀ yìí àwọn náà bá pẹ́pẹ́ ní kò sámú kò sí láńtà jàǹgó kò sí because omi ẹ̀rọ ń yọ bá ń lọ lé kéwú bá gbé omi ẹ̀rọ láti wẹ̀ bá a dé lálẹ́ tàbí fẹ́ sinra omi ẹ̀rọ láti wẹ̀ bá fẹ́ mú fi gàrí omi ẹ̀rọ ní so àárín náà tó kùn sáájú sí tiwa wọ́n bá ń sọ̀rọ̀ ní pípa táwọn wà ní skul bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nì pé àwọn àwọn máa ń gbádùn ni àwọn máa ń jẹun ọ̀fẹ́ àwọn máa ń ṣe wá àwọn máa ń sẹ́yìn ṣàkóso ti dìkan nísìn tó àbẹ̀lọ́n pẹ̀lú sùúrù náà káfí sùúrù sẹ́yìn níbi sọ́bìrì káfí sùúrù lágbára ọlọ́run àbàbẹ̀lọ́n ọlọ́run àtọ́lọ́n bá ní kó nǹkan sọ̀ wá bọ̀ gbogbo ń lọ ń bọ̀ àìfọkànbalẹ̀ àìní ààbò àìlétò àìlétò àìlétò ààbò àìní ti dúkìá tọ́lọ́n kọ́lọ́n kó bá mú dé òpin kó bá sọ́dí kan fún wa ìsáyẹn lè sọ́bórì wọ́n sọ̀ láàrín. sábà ń kọ́ fún òsìlẹ̀ fún wọ̀tàínú bí sọ́bẹ̀rẹ̀ wọ́n sọ́lá tó àwọn àkákáká káfí sùúrù fọ́sọ́lá káfí máa sàdúà ká máa kírun ká máa sàdúà tó káwá lọ ọ̀pọ̀ mọ́ advice ń ṣe ọlọ́wọ́ sọ̀lọ́ àwọn ìfẹ́lá pàṣẹ wáńjò ní kí ànábì wí adú al-huquq allati alaykum was'alullaha alladhi lakum ẹ ṣe ojúṣe yìí ojúṣe yìí ẹ ṣe tẹ́bá ti ṣe ojúṣe yìí tán mọ́sálùlá alẹ́bìlá fún fáwájọ́ ìyànkùn ilé ẹwà bẹ̀lọ́n tí tẹ́ ní ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀sìn makin sí masàdúrà pẹ̀lú òkú ọlọ́run wọlá kan ṣe ìbàtún nàìjíríà ṣe ńlá ni ọlọ́run máa ń ṣe fúfúyẹ́ fún àwọn al-khashi'in wọn tán bẹ̀rù ọlọ́run ọba ah, àmì àmọ́sọ wípé níbẹ̀ bá rẹ̀ nìkan wọ́n ní pé mùsùlùmí ni wọ́n ní pé òun di kírísítẹ́nì àbọ̀ òun di jíù ọ̀lẹ́ ní dààmú ẹ̀ náà wọn nà kánú ọ̀lẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ojú kòkòrò ojú kíni ojú kòkòrò torí kò sóògùn owó ní ìsìlámù islam ò sí aláwa ká ṣe nǹkan nǹkan pé mérekù islam ò kò kọ aláwa ká ṣe ní kò sí ní jẹ́ mérekù kò sí ní jẹ́ sẹ́hìrò kọ́sì kùránì ti sẹ́yìn pẹ̀lẹ́ yìí wà láyé fúlẹ̀ ò àìsù àtá yóò sì ní ṣe nǹkan kí nǹkan kò ní sóògùn owó kò ní ẹsẹ̀ gbájú ẹ̀ yóò sì sẹ́hìrò àìsàn kọ́kọ́ tilẹ̀kùn ó ti kọ́kọ́ close door yìí ọ̀tún lọ́nà kejì ẹ̀rẹ̀ pé táwọn máa pariwo ni pé ogun ayé rẹ̀ sẹ́ ogun ọ̀tásẹ́ gbogbo kò sí ogun ogun ogun sáà ni ẹ̀fẹ́ni tí ò bá sì sin lọ́hùn yóò sin nǹkan tán àwọn abájá tẹ́tọ́ náà bẹ̀rọ ọlọ́run ọba bó bá dídí níka bí èpò tó lọ bá dún lájà gbèrè ọ̀pẹ́ àtàǹtì pé ológun bá ń lé tó bá ń lé ikú lórí àjà yóò dẹ́rù bàyàn wọ́n jẹ́ náà yóò gbé bòmọ̀ ẹ̀jáde ó gbé fìlà lọ́dọ̀ àwọn ẹ̀rọ ọlọ́run lánàá àwọn anákíníkan láti fi wí إنما ذلكم الشيطان يخوف أولياءه لا تخافوهم لا تخافون إن كنتم مؤمنين gbogbo àwọn yìí ń tẹ́ rí òun àti bàbá aláwo ni àtàwọn ẹrù ọlọ́run ni àti ìyàwó wò ni àtòríṣiríṣi wọn ṣàìsàn gbogbo wọn nípa nípa wọn náà látàkà fóun ẹ má máa lísìn sí wọn bìnlẹ̀ tó yí wọn máa dẹ́rù bà yín pé a sì wá ti fa áà ah, hmm, hmm, hmm, ní wà rúkà kí ni àfà àti òsì lárí ẹ̀sọ́ mú tẹ́bá tó bá ṣe àwọn náà ṣe ẹ̀sọ́ ha bí àwọn tó bá lọ nípa náà ọ̀dá àbùkún bá travel nípa náà ọ̀dá ha ẹ̀jẹ̀ ní ìníkà ní àyẹ̀kú mọ́ ti kọ́ dẹ́rùbá àfà àtàwọn adẹ́rùbá táwọn ní pẹ́tọ́ wọ́n fọkànbalẹ̀ hmm, fọkànbalẹ̀ wọ́n ní wọ́n ní àti sàárà ní ewu ń bẹ́ o àwọn ní ẹ̀fọ́kànbalẹ̀ á sì sàárà wọn wà dá sàárà bámú tó fọ́ ní ìgbà ní ẹnìkan jọ kan owó àpọ̀lọ́ àwọn obìnrin ló wá sọ́dọ̀ rẹ̀ ní àwọn ètò ìtò babaláwo ní àwọn àfáà náà ni tó àwọn sì gbá lẹ́kí àtàkì dédé àsọkọ́ ó wá wọ́n sọ fún ó ti pẹ́ ìgbà tó máa ń lékéwú ni o ṣàpíngbà tó gbòtá wà ń lékéwú fáìsì wa very polluted àwùjọ nígbà tí lọ léke wọ́n mọ abẹ́yìn náà tó ráńrò wípé gbogbo tó bá ti lọ léke ó ń lè kọ́ọ̀gùn ni gbogbo tó bá ti lọ léke ó ara àdánwò nù wọ́n á ní pé àbá ọkọ mi à ń tajà ọjà ń tiẹ̀ wá mẹ́ta afẹ́rẹ́ mélòó mo lè rà ẹni yìí náà wọn akẹgbẹ́ wa náà ni ìkan náà bá náà ní kó wọn ò ta ọmọbìnrin kékeré

kọ̀sí ń gbà àwọn àwọn tó ti pẹ́ nígbà ti pẹ́ àti kan àti àti aṣọ tó bá dàbí táwọ̀ rẹ̀ jọ àwọ̀ lẹ́lẹ̀ àwọn àwọn gbọ́ mo ti rí ẹ̀rin yóò pé ọmọ rẹ̀ káàkiri lọ lè ilé òjò ọjà pé ní àtọ̀lẹ́kẹ́wó fún ọmọ tí ò tí rí dá ọwọ́ ajá ìgbìmọ̀ afá ní pé ẹ̀yìn ní ẹ̀yìn lẹ́yìn o ẹ̀fẹ́ yíò ara wa tó wúndọ̀ ní pé ní tí ò sọ́nà fìntọ́ lọ́n bá dá ìbúkọ̀ ìbúkọ̀ lè dùn lè bẹ́lọ́ mi pé ọ̀nà àwọn rí ọ̀hán yóò ìdáwó kó mú yẹ báyìí wá òun ní ìsìn bá ti ń gbé wá nàrá ní kí lágbájá kó gbé lọ sórí ọ̀dọ̀ télọ̀ mo bá rán aṣọ àpé ara òbí tó ibi tó ti tàwílù ẹ̀ lọ ibi tó lọ lọ́rùn lọ pé àwọn anáàtì ní kò tó ń jẹ nílé tí wá jẹun nísìn àwọn ó pa sẹ́mi náà jẹun bẹ́ẹ̀ ìbí náà lè jẹun kò sí láì sí ń bẹ̀ wíwọ́n nígbà tó ti dọ́wọ́ tí wọ́n ti pèsè àti òróró àwọn fi kébì náà ẹ máa gbọ́ o ṣe mọ̀ wípé ní sàárà ti ni mọ̀ ń gbé àbúrò jìnà sí èèyàn tó wá ṣe nísìn sàárà ni tó yóò ti àbúrò jìnà sí tọ́lọ́wà ìdí tí àbúrò jìnà sí ṣe wẹ́rọ gbàdúrà rẹ̀ yóò gbàdúrà rẹ̀ Allahu akbar kabira ẹlẹ́kẹ̀ wo ṣàìtọ́n ẹ obi tí ń lọ obi tó wá lọ lè gbà kọ̀nàkọ̀nàkọ̀nàkọ̀nàkọ̀nà bìtí lọ ní wípé ní ọmọ kò sí kò sí onídìí àtọ̀lé kéwú tọ́balẹ̀ bá iye ọ̀pálẹ́ tí ó lónìí àwọn náà àti tí ìyá rẹ̀ nǹkan tí táàjẹ tọ́sí ìfà rẹ̀ bá ka òróró àtàjẹ bọ̀ tọ́ bá pa fún eléyìí náà kò ní ṣe o wọn náà ní ṣe ẹyẹ pé ní ìntàwà fáà ń wí ní ẹni tí ò sí lọ́yìn ń tọ́lọ́wọ́ bá já ó bá rí fún kò ní ṣe yóò fọwọ́ ra wọ́n ni pé ó kì í ṣàlà wọ́n gbìyànjú ẹ̀ àmọ́ ti kọ́kọ́ dẹ́rù bá lẹ́yìn náà ló ra kàǹkà tó ṣe in fact kódà kò pé wákàtí mẹ́ta àti sóláró àti aṣọ gbilẹ̀ ńlẹ̀ kakíhùn àti epo àti sọ́rí òróró àtàdìẹ àkókò hmm, àtowó ó ìdí fún gbogbo nǹkan àwọn kan ò bá lè lè rà lè kówó ọ̀tọ̀ onítàwọn rí so zalikum shaitanu yukhawifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti máa ń sọ láì mọ ìgbà pé àwọn oníṣúná wọn sókòtò wọn tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ wọn àtàwọn obìnrin wọn tí gbogbo balẹ̀ tó gbàgẹ̀rẹ̀ àmọ́ tí máa ń di wọ́n láyà kò sí ìgbà tí ó di mòmìnir láyà tayọ wípé ní آه، الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن إن تنصروا الله ينصركم وما يتقي الله يجعل له مخرج حيا قوة الذين آمنوا لا خوف عليهم ولا هم يحزنون ní الناس اللي rántí ilé yìí wọn fọ́nkan ó balẹ̀ sí alhamdulillah ọlọ́run tí kíníkà kan ò kó làwà gójúlé tó ẹni tó wá sí àyíò máa ahàdà àṣẹ̀dílà ta ló mọ̀nà jù ẹni tó gbójúlé ẹni tí nǹkan kan ò lè kó lágara àtẹni tó gbójúlé ẹgbẹ́ ní bá ọkọ̀ kọ́ọ́lébù pẹ́lúmọ́tòló òbí tó ká ń fi ròyìn wọn nu àtẹni tó lè lè bá àmì ìjọ̀lẹ́ ni wọ́n ẹ jẹ́ kí gbogbo apátápátá kíníkàlùkù ó di òkun òpó ọlọ́run ọba ó ní ẹjá o mùsùlùmí máa ń fẹ̀yìntì kéèyàn ṣubú àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́run kó kó ṣàlékún àánú ẹ̀ fún wa àṣàyìn náà bẹ̀ sọ́bùrì sùúrù ó ní làbà fi ń ṣẹ́gun gbogbo nǹkan gbogbo nǹkan bá ń wá pẹ̀lú sùúrù ni àṣàyìn náà bẹ̀ sọ́bùrì wa sọ́lá àtàdúrà láàmú pọ̀ mọ́ra wọn àfáà ní pín tó fà sùúrù ni pé ìyàtọ̀ tó wà láàrin àdúrà àtàǹsà àdúrà tó ó tẹwọ́ sókè àtàwọn táǹpé dán ni pé ìṣẹ́lá táǹpé dán ṣàìtọ́ ni wọ́n ń lò àlìjànú ni wọ́n ń lò àlìjànú náà ni wọ́n ń lò so àwọn àlìjànú sì ni ọlọ́run bá fún wọn ní agbára ju àwọn ọmọ èdè ènìyàn lọ so wọ́n lè kò síbi tí ọlọ́run tán bá fẹ́ wọ̀ bí tí wọ́n lè wọ̀ kódà kí n fi gbogbo ilẹ̀kùn orin ayé yìí òfi ṣe géètì wọn pẹ̀lú ọgọ́dọ̀ wọn wọ̀ kò sí nǹkan tí wọn ò lè tí wọn ò lè mú àbí tí wọn ò lè gbé ẹ̀fẹ́ lómi ò ní bá lómi ìpamọ́ àwọn làwọn sọ̀gùn owó wọn ni kò fi kíní kan sínú sínú ibì kan tó bá dìde ọkàn báyìí kó lọ sínú yàrá òun yóò bọ̀ wọ́n bẹ̀ ọ̀dìjànú ló gbé wa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ntí kuraani ìwé sísọ náà wí ni pé ní alìjáná ò ní xadàmà ẹnìkankan ilá zàdúhùn wà ná minna rìjálún minal insi yàcùnzúnà bi rìjálín minal jinni fazàdúhùn ràkọ́ wọ́n bàtẹ́ ń tọ̀hún jẹ́ wọ́n kọ́kọ́ bá àárín wọn àtọ́lọ́wọ́n bá jẹ́ náà láàrin nínú wọn so wọ́n tún mọ́ wá dẹ́rùbá dẹ́rùbá dẹ́rùbá dẹ́rùbá tó tó bá tẹ̀ wá tó ronú pé àdàkóhùn fẹ́ padà tán bá dá ìrùbá tó bá ilé padà fẹ́rẹ́ ikú ni tó lára àwọn nǹkan táwọn onímọ̀ máa kàkàrí náà sì ní pé ẹni tó bá lo àlùjànnú ìsílà kókó lórí ẹ̀ kó tó kó kéfèé rí nù tó bá wá ní pé òun fẹ́ padà ilé ìtọ́n ti kẹyìn sọ́lọ̀ ń rẹ́sà akẹ́kọ̀ọ́ sọ́lọ̀ ní ìsinmi ní pé kò sí tó jọ tó ti kẹyìn sọ́lọ̀ ọlọ́run yóò mú fi sábà bí tí tí tí ó bá lọ́nà sábà ma ń wọ́nà àìpé ní ká má lo àlìjànú ká má ṣe àlìjànú ká sì má jòkó ti àwọn alálùjànú torí tíya rẹ̀ bá dé kò ní discriminate o kò ní ṣe kí ni kò ní ṣe òfin yàtọ̀ eléyìí ṣe eléyìí ò ṣe gbogbo ọ̀tọ́ bá ń bẹ̀ náà kọ́nà kó sọ àníbẹ̀ so àmọ́ àdúà àdúà òun pẹ̀lú ògùn ọ̀nà àdúà ògbà ó ń ṣe ọlọ́run ìkọ́nà ọ̀la ẹ̀kọ́ máa fọ wípé ní gbogbo mòmìnir tó bá ṣe àdúà ó mà mà dájú wípé àdúà ń gbà àmọ́ táàdà tó wá ń gbà àgbà ló kó lùsìrìsì ó ń ṣe ọlọ́run gbé pé ìfìdá kọjá wípé ní ìtẹ́yàn ń tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀ba ọlọ́run fi léyàn lọ́wọ́ pé òun ní kíyàn orí ọ̀nàkánà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́run kó fi kọ́yẹ́ ìtẹ́yàn ń tọrọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ní pé kọ́lọ́n kó ṣe ìdìkárù rẹ̀ fún yàn ní ìpàdàlọ́ lè dé bá nínú ọgbàdẹ̀ra tí ìkan náà wọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òní gbígbàdúrà bí yorùbá wá ṣe sùúrù tí ò ṣe sùúrù ọ̀pọ̀ tí ó kìí ṣe mábàátì nínú ti àgbọ́yọ ọmọ ìdé nìyàn mábàátì náà ni àdéhùn ọlọ́run ọba ní gbogbo tó bá tẹ́wọ́ sọ́lọ́ tó bẹ lọ́hùn ọlọ́run gbàdúrà rẹ̀ ọ̀kan lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni pé kọ́lọ́n kó fi léyìn lọ́wọ́ pé nǹkan wá ni kó fi ṣe aburú jìnà kó sì tún báyàn báǹkì ẹ̀ sí ilé ìjọba níjọba ẹ̀fẹ́ àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run lè ṣe padà papọ̀ fún yìí wọ́n sì lè ṣe kan ó lè ṣe méjì àmọ́ àdúrà òun pẹ̀lú ògbọ́ràn yóò gbà ادعوا الله وأنتم موقنون بالإجابة إن شاء الله بالو صلى الله عليه وسلم ìtẹ́ẹ̀bá ti ń في lọ́n ẹ mà pé àdúrà yín ó gbà so ọ̀nà tó padà wá gbàgbà òní ọmọdé ní ẹlẹ́mà lọ́lẹ́màmà òyí ló fi nídìí sùúrù tẹ̀yìn náà bẹ sọ́búrì wọ́n sọ̀lá ìnà alákàbí rọ̀tún méjèèjì ó ṣòro ó ṣe à ó má ṣòro ó ṣe Allahu akbar kabira ó ṣòro ó ṣe but aláfàṣẹ́yìnà fún àwọn tábẹ̀rọ ọlọ́run bá wà láyé simple yóò simple abẹ́lẹ́ nǹkan lọ́kọ́ lákan sọ̀rọ̀ kó sí wá ní ní àwọn sọ̀bìrín àti tí ó sì sùúrù fọlọ́run ọba tí ó sì rí dáadáa sùúrù wọn àwọn wo ni ọlọ́run bá tún wáyé pé alladhina yadhunnuna fàánà àwọn ilé ìrajiun àwọn yẹ̀gùnúnà níbi Al-Qur'ani lo dọ́nù dọ́nù ní doubt kàtí ò títẹ́yìn ò certain ò ní but nínú bákan náà ó lè túmọ̀ sí yaqin certainty nínú àwọn ọ̀nà tó fi ń túmọ̀ sí certainty ò ní bí alladhina yadhunnuna annahum mulaqu eh, rabbahum tí ìkùránì wí ń bi kiri pé wọ́n ń rò fáwọn àwọn pàdé ọlọ́run bá kọ́ wọn ò rò wọ́n mọ àmàdájú ìkíní ẹ̀bùnúnà ẹ̀yùkìnúnà ẹ̀bùnúnà ẹ̀yùkìnúnà ẹ̀pẹ̀ ní ìpínlẹ̀pọ̀ àbọ́nù ìrọ́dù bí alìyàkín láàbọ́nù fàhàyánà ìrọ́dù bí àṣàkù ìgbà míì tó àwọn inú èdè lárúbáwá bọ́nù lè so lára àwọn ibi tí kùránì ti lò fún sàtẹ́ǹtì òní alladhina yazunnuna annahum mulaqu rabbihim wọ́n máa màdájú yuqinuna pé àwọn padà pàjọ ọlọ́run bá àwọn wa annahu ilayhi raji'un àti pé ọ̀dọ̀ ọlọ́run bá eh, ọ̀rọ̀ làwọn padà sí so àwọn ọ̀ṣọ́run náà nù gbọ́n tó bá kírú ìyìn rẹ̀ bá jẹ́rú eléyìí àwọn ọlọ́run ó ṣe sùúrù fi ṣe yóò fi nírọ̀rùn fún wọn ó sì ṣe ẹ̀rùn fi yóò fi nírọ̀rùn fún wọn so ládàá sùúrù àti ṣe sùúrù ó lágbára ní ẹ̀bá tó wá ṣe sùúrù náà tán kó mọ́ wá tó wá retí náà nínú lágbára tó bóyá òun ló fà tí àwọn afáni kó bóyá òun ló fà tó yẹ pé ládàá sùúrù ṣíṣe kò ní òǹdíwọ̀n nǹkan méjì jẹ́ pé sọ di ló bẹ̀rẹ̀ wọn Al-Qur'ani ń yé wa súnà òṣìṣẹ́ àfàlà àfàlà jẹ́ kó yà wípé ní ládàá wọn kò ní measurement sùúrù ṣíṣe asọ́bùrù kùránì wípé ní ìnàmá ìwáfà sọ́bìrúnà ajírọ̀hún ìrẹ́rí ìsáàlì wọn nípa àwọn ọlọ́run ọba á pé ẹ̀san àwọn onísùúrù fún wọn láì ní òǹdíwọ̀n láì ní òǹdíwọ̀n wọn ó gbà láì ní òǹdíwọ̀n àpò gbogbo ládàkà bá ń ṣe tọ́lọ́wọ́ pé ní hasana kan ládà mẹ́wàá tó tún wá multiply di ìṣògbò mẹ́ẹ̀ tó tún wá multiply multiply no ìṣòro ṣíṣe ò ní kò ní gbèdéke ọlọ́ni kan ló fi ń ṣòro lẹ́sàn rẹ̀ ìdẹ́kọ̀ọ́ ní rí bẹ́ẹ̀ ṣé bí ìbá ṣe ìṣòro ṣùgbọ́n àwọn kan ní wọ́n ń kówó orílẹ̀-èdè kò sẹ́ni náà fẹ́ràn náà lè kówó níbi òṣùrù ní ìyẹ́pẹ́ ah, ní àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ o pàápàá jùlọ láwùjọ ta yẹ́pẹ́ ní àwọn ọ̀gá olè wọ́n padà tán rí national pardon wọ́n padà tán láyé àwọn àwọn foríjì wọn gbogbo tó bá wọlé kó àpáta lé ní ipa àwọn àmì ìbádébí nínú yìí pé ní wọ́n bá fi hàn sípò nísìn àwọn <laughs> wọ́n invite ẹ̀ tó bá tẹ̀jẹ́ pé lọ́ra ní alùsùn náà ni wọ́n rẹ̀ tó ní ẹwọ owó ìtafẹ́fẹ́ mà gbòtòrí sílẹ̀ máa sọ pé kìnnìkan aráàmù ni kìnnìkan aláàlì ni kò sí ní jẹ́ bẹ́ nàìjíríà o ọ̀rọ̀ nàìjíríà ni kìnnìkan lókun bá rí kó máa jẹ́ ni ìlọlẹ̀ ń lọ ẹ lọ fúnra yín o ẹ ń lọ fún fámílì àwọn ní o ẹ rántí ẹ má rí rẹ pé kìnnìkan àwọn tí wọ́n ṣe lánàá àmújẹ nítawọ́kà wípé ni pé pàdá bẹ́ẹ̀ bá kó owó ẹ má kó owó kan tí ò ní lárí o ìbí in tírílíọ̀nù tó kó tírílíọ̀nù tó bá pọ̀ dáadáa so ẹ̀yà yọ tàwọn adájọ́ ń bẹ ẹ̀yà tàwọn lọ́ọ̀yà náà ń bẹ wọn bá gbẹ̀mẹ̀sẹ̀ ẹ̀yà yọ ń bẹ àti ìgbà tó bá fi kù lẹ́gbẹ̀ẹ́ bá fi bí kó bí tírí fọ́ kò sí tó fà àtàyọ ipá àyàn náà ní tẹ̀lé yìí kò sí tó fà àtàyọ ipé bílù ṣe rí ni nígbà tó didi èèyàn tó kówó didi stéètì ẹwà àwọn èèyàn tí ó ti kú látara owó àwọn kan ti kú torí ẹ̀fà látara ebi látara ìṣòògùn látara oríṣiríṣiríṣiríṣiríṣi láti pé ẹ fún torí pé àìsàn ń ṣe nínú ẹ̀wọ̀n ta ní kú sílẹ̀ wàlá ta'khudhukum bihi ra'fatun fi dinillah kùránì mọ́sà nẹ́ni ẹ mọ́sà nú ọ̀daràn torí náà sàdá àwọn kan àníkẹ́ on health grant ìṣẹ́ fáwọn àwọn tí wọ́n sí lẹ́wọ̀n gan wọ́n ń kú lọ́tara yí pé ní ẹgbójúmọ́ la máa ń mọ̀ sọ pé ní àwọn kan níbi báyìí eh, ẹ̀ẹ́dẹ́kùnrin ràn wọ́n lọ́wọ́ ẹnìkan wá ẹnìkan ti ní lára àwọn tí wọ́n ṣokùnfà tẹ́nìkan sáà ní kọ́mọ nàìjíríà ò lẹ̀ wàhálà àwọn nàìjíríà ní àgbà àti ní àfaradà òtà àwọn kan ni ò jẹ́ kí náà sọ gbogbo sísẹ́sẹ́ di ọ̀lẹ àwọn ìjìnlẹ̀ wà ní pé ó rẹ̀ wọ́n ní ẹ̀wọ̀n lẹ́jù wọ́n lẹ̀ àtẹ́tàtà ní kú sí ẹ̀wọ̀n ètò wá burú ni wípé nínú òfin national pardon ìtumẹ̀ ni wípé sàfọ́lá làbẹ̀ ká má lo táàmù ti sẹ́ni pé kò bí wà tí ó sẹ̀rí bí wà tí ó sẹ̀rí àbẹ̀lẹ̀ tó bá pẹ́ ní plan wọn ni kí wọ́n fẹ́ kó jà rẹ kí wọ́n da plan wọn náà lù ọlọ́run ní kó jẹ́ conflict ní ó jà ní àtúnjà rẹ wa because wọ́n lè ṣe bẹ́ẹ̀ àwòlẹ́ bíbálẹ̀ kí ló ṣe ròyìn wọn nínú sọ́látù námàlì ìsinẹ̀lì mọ̀lúkà ìdádá àlókọ́rí àtàní àfàdúhà àwọn olóṣèlú tẹ̀rí wọn أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون nítorí àlè kíkù jùlọ ni wọ́n nù tàwọn àwọn èèyàn dáhùn ríhùn aláìsídá ni wọ́n tàbí bá ti mú ìlú kan bí Nàìjíríà yìí àfàdúwà wọ́n bà jẹ́ ni wọ́n wà sọ tìṣẹ́ tìṣẹ́ tìṣẹ́ tìṣẹ́ di ọ̀lẹ wọ́n wà sọ àwọn drop out kan ọ̀pọ̀lọpọ̀ ó fẹ́ ó fẹ́ nǹkan àti mẹ́rin pé ní èyí tó pọ̀ jù náà àwọn àwọn àwọn èèyàn wọ̀nyí yìí ni pé sàtífíkẹ́tì wọn ò yanjú ẹ̀kọ́ wọn ò ní láárí so wọ̀já ló àìgbàta àríyá àzílà wọ́n wá sáwọn àzílà àwọn ẹni ẹ̀fẹ́ wọn náà máa di wọn ní wọn máa wá di sáìdì Allahu akbaru Allahu akbaru láti lọ ní kẹ́yẹ rí pé sùúrù ló lè gbórílẹ̀-èdè bí kì bá ṣe sùúrù èèyàn náà ó méjì bá di ó tọ̀ nǹkan nìkan méjì lọ́wọ́ tó ní tó bá gbọ́pẹ́ jẹjẹ lọ́yà ló láyé máa jẹ́ sùúrù náà tán ni ìsìnkó wí kèyí ti kó finú fẹ́dọ̀ wí bọ̀ tí ah, a ti wá sùúrù sùúrù sùúrù sùn ló fà á pé ọkùnrin ládàá sùúrù ò ló ń kà ó ṣòro ó ṣe o ó ṣòro ó ṣe o ó ṣòro ó ṣe àwọn Yorùbá náà ti ní wá ní pé sùúrù lérè tábà lè ṣe alábòsí tìrínù wọn kò má dùn án ládàá sùúrù náà nàkùnmá kọjú ká lè ṣe wọ́n dùn láàdá sòrò náà wà á lọ́wọ́ orílẹ̀-èdè wa nàìjíríà nàkùnmá tún ṣe o àwa tún ṣe láìpẹ́ láì jìnà kó sojú àwa náà ẹ pé ni a sọ ìyá yìí àti wàhálà yìí yóò padà di ìtàn wa ma zalika ala Allah bi azim aláìkú tó nǹkan kan nìṣẹ́ ọlọ́run ọba ó lè ṣe àníyàkénu àní ìgbàgbọ́ kó lè ṣe àgbẹ̀lọ́kọ́lọ́kọ́ bá ṣe bẹ́ẹ̀ lọ́kọ́ sàmànà gbogbo lórí ọ pátápátá kọlọ́nkó sàmànà wa ọmọ ẹ̀yìn wa náà kọlọ́nkó bá tó orílẹ̀-èdè wa ṣe kọlọ́nkó fi aláyàbalẹ̀ lórílẹ̀-èdè wa ní stéètì wa nílùú wa ní àdúgbò wa nínú ilé wa kọlọ́nkó fi aláyàbalẹ̀ kọlọ́nkó sàlékún fàyàbalẹ̀ rẹ̀ fún wa lákànṣọ́ láwọn ọba ربنا تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وسائر طاعاتنا اللهم واشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم واغفر لنا واغفر لموتانا اللهم واغفر لآبائنا واغفر لأمهاتنا اللهم واغفر لأبنائنا اللهم واغفر لأبنائنا اللهم اجعل الموت راحة لهم اللهم اجعله لنا فرطا في الجنة يا ربنا يا رب العالمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك